tọ́ ẹ mo kí wa pé a kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta a kú ìmúra ọdún ọdún ayọ̀ ọdún ìdùnnú òun ni a ṣe à ń tuntun ọdún tuntun náà ń súnmọ́ wa ọmọ ìyá mi túmọ̀ pé ó yẹ kó o dúpẹ́ ó yẹ kó abara ó yẹ kí o dúpẹ́ kó o fi yin ọlọ́run lógo dúpẹ́ lọ́wọ́ gbogbo orí kan àbí kejì tí wọ́n ṣe ọ́ lóore láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ọdún yìí fi wá ń lọ sí ìparí dúpẹ́ ìwọ ọkùnrin dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ kó ṣe é wọ́n mọ̀ ń dáná oúnjẹ fún ọ àbúrò pé torí pé òun fún lówó òun fún ní kínní ibi wọ̀ ló ń bọ̀ àánú ẹ̀ ṣe mí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ òun pè wọ́n wòran wọn ń ṣẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn ìyàwó kúnlẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ pé ẹ ṣé o gbogbo làkàkà yín lórí wa àti àwọn ọmọ láti ìbẹ̀rẹ̀ ọdún tí ọdún ètò wa ń parí tó fi dé tó fi ń wá sí òpin kí ọlọ́run elédùnmarè kó dákun kó má jẹ́ kí ẹ̀mí wa kún bí twenty twenty three ṣe ń lọ sí òpin lẹ́yìn náà ká wá dúpẹ́ lọ́wọ́ ọba tó ṣẹ̀dá wa ọba tó mọ̀ wá ọba tó mọ̀ wá ọba tó mọ̀ àti wáyé wa ọba tó mọ̀ níta fẹ́ jẹ́ ọlọ́run ọba tó ń ṣe jíjẹ tó ń ṣe mímu tó ń ṣe rírí náà tó ń ṣe rírí lò ẹ̀jẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ò bá sóhun ta ló tún lè ṣe òun ní lẹ́yìn rẹ̀ kò tún sí èmi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o ọba tó ṣẹ̀dá mi bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ orí kan àbí orí kejì tájọ pàdé tí mo ti pàdé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ díẹ̀ sí fans club mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa pátápátá mo dúpẹ́ mo dúpẹ́ o mo fẹ̀mí ìmoore hàn àṣírí kan tí mo fi sílẹ̀ níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ṣàlàyé pé màá fi iṣẹ́ kan tí a máa ń lò ní ìbẹ̀rẹ̀ ọdún ní ìbẹ̀rẹ̀ ọdún láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá àlelóṣẹ́ yìí ìwọ ò bá tiẹ̀ járọ̀ mi já irọ́ tí mo fẹ́ fi sílẹ̀ ìwò hmm, já wò tó o bá já wò tó o wo bó ṣe rí tó o wo ọdún tó o ṣe yìí sí ọdún tó o ti ń lò bọ̀ ọlọ́run bá ń bọ́ ṣe é títí títí ṣùgbọ́n lóun ọba ó tún wáá fi gbígbàdúrà sí sínú àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí ọlọ́run ò sì ní padà lẹ́yìn ẹ̀ kò ní padà lẹ́yìn ti tèmi náà ọlọ́run ti ń ṣe lẹ́yìn kó ń di ìsásùn ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n dáa nígbà míì ká tó fi yànjú díẹ̀ díẹ̀ ká tó fi kún àdúrà tí à ń gbà bẹ́ẹ̀ ni ó dáa ká fi ìgbìyànjú díẹ̀ díẹ̀ ká fi kún àdúrà tí à ń gbà bẹ́ẹ̀ ni òun ló fa àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí gbìyànjú kó o lo àṣírí yìí ní àárín ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá ọdún pé kí ọlọ́run kó fi ìgbàrọ̀ ẹ lọ́rùn ọlọ́run kó fi ìgbàrọ̀ mi lọ́rùn ọdún 2024 yìí ọdún ìgbéga ọdún ayọ̀ mi ni kí ọlọ́run ó ṣe tí ó bá di òpin ọdún kí ọlọ́run elédùnmarè kó dákun kó ṣọ́ wa kó mọ̀ sí wa ní ẹ̀mí tí ò ní di ọ̀la tí ń dá oṣù méjìlá kọ́lọ́run ó mọ̀ sí wa bẹ́ẹ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ẹ mà pé wọ́n máa ń sọ ọlọ́run ló ń fi gbígbàdúrà sórí ewé àtẹ̀gbò ọlọ́run ló ń fi gbígbàdúrà sí àdúrà tí à ń gbà bẹ́ẹ̀ ni ọlọ́run ń fi gbígbàdúrà sí gbogbo nǹkan o kò sí nǹkan tí ẹ̀dá kankan lè ṣe kò sí oògùn kò ságbára lẹ́yìn ọlọ́run láhàúlá wàláàkú àtàhílà bílá ìlàlẹ́ ilẹ̀ azeez ọlọ́run ni kò sọ pé kò ságbára kò sóògùn kò sí ọ̀nà kankan ju ọlọ́run lọ ọlọ́run ló dá ewé àti egbò ọlọ́run ló dá àṣírí bẹ́ẹ̀ ni lílo owó àti egbò tọ́lọ́run ni ìbádà kò fi gbìyànjú kún o àwọn mùsùlùmí máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àyípadà wà fún ẹni tí àyípadà wà fún ẹni tí ò kírun báyìí ṣùgbọ́n àyípadà abúlé wà fún ẹni tó ń kírun torí pé ẹni tí ò kírun tẹ́lẹ̀ ó lè yí padà kó máa kírun ẹni tí ń kí tẹ́lẹ̀ tó bá lọ́ọ́ yí padà pé sẹ́ẹ̀tì ó ti yé bí wọ́n ṣe máa ń sọ ṣe rí ìṣẹ́jú kan kò kéré láti yí ìgbé ayé ẹ̀dá padà bó o bá ṣe ń gbìyànjú wọn ní bó bá ṣe ń kéyà aláwọ kó máa kéyà ìyàsẹ bó bá ṣe ń gbìyànjú máa tún fi àdúrà máa fi tì í máa fi ìgbìyànjú kó fi kún àdúrà ẹ fi ìgbìyànjú kún àdúrà ẹ ibi tá à ń lọ ò jìnnà wàhálà ibi tá à ń yà ló pọ̀ ibi tá à ń lọ kò jìnnà ibi tá à ń yà ló pọ̀ tí ẹ gbìyànjú kó o lò ní ìbẹ̀rẹ̀ ọdún kò gbìyànjú àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí kó o lò ní ìbẹ̀rẹ̀ ọdún láti inú ìgbà tó bá ti lò tán bẹ̀rẹ̀ sí ní kíyèsí àwọn tó ń là kọjá ní sísẹ̀ ń tẹ̀lé nínú ọdún yìí nínú ọdún yẹn tó bẹ̀rẹ̀ sí ní lòun mo fún àwọn èèyàn ní ìdúnta adúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. mo fún àwọn èèyàn lésì adúpẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni mo tó fẹ́ fi ilẹ̀ lọ́dún yìí o gbogbo ẹni tó bá ṣe é ọlọ́run elédùnmarè tó fi gbàdúrà sí ní àná tó fi sí lónìí yóò tún bá mi fi sí fún gbogbo ẹni tó bá gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ ni o ṣe rí àṣírí yẹn jẹ́ kí n sọ̀rọ̀ kékeré lórí ẹ̀ àṣínà ni àtúlẹ̀ ni àwẹ̀nu ni gbogbo nǹkan ló kó pọ̀ afaore ni bẹ́ẹ̀ ni afaore ni amúnidébi gíga ni ọlọ́run kó àṣírí ó kó nǹkan tó dáa sínú ẹ̀ púpọ̀ ọlọ́run kó nǹkan tó dáa púpọ̀ sínú ẹ̀ tó pọ̀ gan kí lẹ́bàá mi wá tó o bá lágbára orí ọ̀sìn kan òun wà ṣùgbọ́n mẹ́ta ló dáa jù àwọn míì gan máa lo méje orí ọ̀sìn orí ọ̀sìn yìí ó ra ká ní mẹ́ta ló bá rà ó ra ẹ̀kọ́ mẹ́ta ká ní mẹ́ta ló bá rà ó ra ẹ̀kọ́ mẹ́ta tó bá ti tú ẹ̀kọ́ ó fi orí ọ̀sìn ó fi sí i nínú ó yọ ẹ̀kọ́ kúrò ó tu orí ọ̀sìn ó mú orí ọ̀sìn yẹn ó fi sínú ewé ẹ̀kọ́ ọ̀hún tó bá ti fi sí pọ́n bí wọ́n ṣe pọ́n padà pọ́n bí wọ́n ṣe pọ́n padà fi sínú apẹ fi àtàrí kan sí lẹ́gbẹ̀ẹ́ kó tó bá jẹ́ pé yẹn nìkan lágbára ká láti tó rí ọ̀sìn ìṣẹ̀bà pé ní ìsìn ó wọ́n ṣùgbọ́n àṣírí tó dáa púpọ̀ ni ó ṣe yóò wà lọ́wọ́ ẹ̀ ó ṣe kejì bẹ́ẹ̀ ó ṣe kẹta bẹ́ẹ̀ tó bá sì jẹ́ méje náà ló fẹ́ lò bó ṣe sínú kó wá bẹ̀rẹ̀ lílo rẹ̀ bóyá pé méje ló bá ṣe ọjọ́ méje ló fi lò ó tó bá jẹ́ mẹ́ta ló bá ṣe ọjọ́ mẹ́ta ló fi lò pẹ́pẹ́yọ kan ló bá ṣe ọjọ́ kan ló fi lò ó ṣùgbọ́n a gbọ́dọ̀ lo àṣírí láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá àwọn èèyàn ń ṣe láàrin àsìkò tí kì í kò sígbà tẹ́lẹ̀ lè ṣe ṣùgbọ́n ó yára púpọ̀ láti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ dáadáa gan wọ́n rò pé ṣé kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ tí mo bá fẹ́ tún fi kún lókù mọ̀ páwa yìí fi kún tá a bá sì yọ kúrò á sọ fún pé a yọ kúrò ẹ pè wá fún ìdí kan tàbí ìdí kejì iṣẹ́ tó bá dẹ̀ lágbára la máa ń ṣe fún tàbí iṣẹ́ tá a rí pé lọ́wọ́lọ́wọ́ ó sì wà ní tó ti yé yín wọn náà gbìyànjú ẹ̀ hmm, iṣẹ́ ń dàrú kíní kan ìgbà àwọn gbogbo nǹkan yìí gbìyànjú ẹ̀ kó lò ó ní ìbẹ̀rẹ̀ ọdún wàláì ó yìn lọ́nlọ́gbò wàláì ó yìn lọ́nlọ́gbò mo tún ti wà láìpé mílíọ̀nù lóde gbìyànjú ẹ̀ mo fílẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ iṣẹ́ tó dáa púpọ̀ ni ọlọ́run elégbèmọ̀lẹ̀ yóò ràn wá lọ́wọ́ àsọdún ayọ̀ o eight oh sixty one forty eight two five four òní nọ́mbà tí ẹ lè pè wá sí o oh nine oh seventy two seventy nine thirty three forty eight nọ́mbà wa ni whatsapp number o oh seven O oh eighty three ninety seven five one three whatsapp number yẹn kò lọ mọ́ o kò lọ mọ́ o ẹ dákun ó nine o seventy two seventy nine thirty three forty eight ó ní kí ẹ máa mẹ́sẹ̀gì wá sí tàbí o oh eight o oh sixty one forty eight two five four gẹ́gẹ́ bí mo ti máa ń sọ pé ẹni tó bá ní ìbéèrè kan àbí ìkejì lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀ ẹ mọ́ pé wà tẹ́ ẹ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀gì wa á reply yín bẹ́ẹ̀ ni ẹ mẹ́sẹ̀gì wa á dá yín lóhùn ọ̀pọ̀lọpọ̀ ń pè mí pé àwọn ọmọ nǹkan ti ń jẹ́ àpòpò orí ajá ẹ dákun àkókò orí ajá ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá wa àwọn ní kò sí nǹkan tí ń jẹ́ àkókò orí ajá ẹ dákun ẹ bá wa ṣàlàyé nǹkan tí ń jẹ́ àkókò orí ajá o àkókò orí ẹṣin wà àkókò orí ẹtú wà àkókò orí ajá wà àkókò orí ẹlẹ́dẹ̀ wà. Hmm, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá báwa ń pè lọ́dọ̀ wa àkókò orí ajá ni hmm, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí n sọ kí gbogbo èèyàn gbọ́ nǹkan tí ń jẹ́ àkókò orí ajá àkókò orí ajá ni egun orí ajá tí ò láwọ pàǹdùkú egun orí ajá kọ̀m̀pìlìtì ẹ̀ kọ̀m̀pìlìtì egun orí ajá táwọn ti kúrò rẹ̀ tó ti gbẹ tó ti gbẹ nípìn àkókò rẹ̀ tó bá ní pẹ̀lú àkókò orí ẹṣin orí ẹṣin tó ti gbẹ tí kò sí nǹkan kan nínú ẹ̀ mọ́ kòròfo orí ẹṣin òun ni wọ́n ń pè ní àkókò orí ẹṣin mo sọ nítorí tí wọ́n bá ti gbọ́ mi wọ́n ti mọ̀ Eh, bàbá wa ni ọlọ́run Elédùmarè yóò túbọ̀ àmì dà wọ́n lágbà yóò àmì tẹ̀ wọ́n síwájú nínú iṣẹ́ ìṣègùn òkìkí wọ́n ti wọ́n ti òkìkí wọ́n ti kàn jálégbáko ọlọ́run yóò túbọ̀ àmì tẹ̀ wọ́n síwájú sí i tọ́ eh, mo kí gbogbo wa pé a kú ìmúra ọdún ẹ̀rọ gbàgbé nǹkan ọdún mi o ẹ bá mi fi ránṣẹ́ nǹkan ọdún mi ẹ bá mi fi ránṣẹ́ ẹ jẹ́ ká gbìyànjú àṣírí ó dáa púpọ̀ o hmm. ó dáa púpọ̀ o hmm. ó dáa púpọ̀ o hmm. ẹ̀rọ gbàgbé àdúrà lẹ́sẹ̀ sí o àdúrà ni o ṣùgbọ́n ọlọ́run fi gbígbà àdúrà sínú ẹ̀ púpọ̀ kódà mo kí wa o èmi pẹ̀lú yín ní agbára lọ́wọ́ ọlọ́run ní agbára lọ́wọ́ ọlọ́run ní agbára lọ́wọ́ ọlọ́run gbogbo tó bá nífẹ̀ẹ́ mọ́ wọnú twenty twenty four táwọn wò lọ́ọ̀kan yìí ọlọ́run elédùnmarè yóò bá mi dá ẹ̀mí òǹtọ̀ yóò bá mi dá légbodò kíákíá yóò dá légbodò tọmọtọmọ ní o láṣẹ Èdùmàrè mo kí wa o mo dúpẹ́ púpọ̀.